ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣèlérí láti bẹ̀rẹ̀ sí ní san owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà ó lé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èyí tí ó ti wà nínú àkọsílẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2020 ìjọba ìpínlẹ̀ náà sọ wípé ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọ́n sì ti jọ fẹnu òkodoro ọ̀rọ̀ jóná láti bẹ̀rẹ̀ sísan owó oṣù tuntun ọ̀hún nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ alukoro gómìnà Dàpọ̀ Abíọ́dún ìyẹn ọ̀gbẹ́ni Kúnlé Ṣómórìn jáde nílùú Abẹ́òkúta ní ọjọ́rú àná ni ó ti sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ti tọwọ́ bọ̀wé àdéhùn àsọyépọ̀ ìyẹn memorandum of understanding pẹ̀lú àwọn aṣojú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bíi Joint Negotiating Council the Nigeria Labour Congress àti Trade Union Congress pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn arábìnrin Àmọ̀pé Choko ẹni tó tọwọ́ bọ̀wé lórúkọ ìjọba náà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún ó fi hàn pé Choko darí àwọn aṣojú ìjọba níbi tí àwọn àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti jọ pahùn pọ̀ pé àwọn òṣìṣẹ́ pele ìyẹn grade level 07 yóò gba ìdá mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven percent àwọn ti ìpele kẹjọ yóò gba ìdá ogún twenty percent àwọn ti ìpele kẹsàn-án grade level oh nine yóò gba ìdá mọ́kàndínlógún nineteen percent tí ìpele kẹwàá sí ìkẹrìnlá yóò gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún fifteen percent lórí owó wọn nígbà tí àwọn òṣìṣẹ́ onípele kẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún yóò gba ìdá mẹ́rìnlá ìyẹn fourteen percent lórí owó oṣù wọn. ẹ̀wẹ̀ alága ẹgbẹ́ NLC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Emmanuel Bankole sọ wípé àdéhùn náà pẹ̀lú ìjọba wà fún àǹfààní àwọn òṣìṣẹ́ ó sì rọ gómìnà Dàpọ̀ Abíọ́dún láti san àwọn àjẹ́lé owó oṣù tí ìjọba àná ìyẹn ìjọba Ìbíkúnlé Amósù jẹ àwọn òṣìṣẹ́ náà. ní báyìí aláfíà ti padà sí ìlú Ìyànàpájà níbi tí àwọn alálùpùpù yẹn àwọn ọlọ́kadà àti àwọn oníkẹ̀kẹ́ márúwá ti gbé pẹrẹgì kaná pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ètò ààbò lórí òté tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé lé wọn Ṣògórẹ́níkejì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ẹ jẹ́ á lọ gbọ́. àlàáfíà ti jọba ní gbogbo agbègbè ìyànà ìpájà Èkó lẹ́yìn rògbòdìyàn ìfẹ̀hónúhàn ní àná òde yìí ọ̀rọ̀ di bóòlọ̀ òyà mi nígbà tí wàhálà ẹ̀hónú àwọn ọlọ́kadà bẹ́ sílẹ̀ ní agbègbè ìyànà ìpájà èkó ní àná lásìkò tí àwọn ọlọ́kadà tí ìjọba fi òfin dè láti má ṣiṣẹ́ dé àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún àti àwọn afárá tó ń lọ bí ogójì ní ìpínlẹ̀ náà tí wọ́n tú síta láti dá lílọ àti bíbọ̀ ọkọ̀ dúró lásìkò ìfẹ̀hónúhàn yìí ni wọ́n dá sùn ọkọ̀ àwọn agbófinró eléyìí tí ó wà níbẹ̀ lásìkò rògbòdìyàn yìí bí a kò bá gbàgbé penilọ́lọ́ tí a wà yìí ni àwọn ọlọ́kadà àti márúwá náà fẹ̀hónú hàn ní ìjọra àkànṣe ní ìpínlẹ̀ èkó àmọ́ ní báyìí gómìnà sanwó-olu ti sọ wípé kò sí ìpadàsẹ́yìn lórí òfin náà àmọ́ ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àlàáfíà tó péye ti padà sí agbègbè ìyànà pájà eku ti ń ké bí eku bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ sì ń fọhùn gẹ́gẹ́ bí ẹyẹ lílọ bíbọ̀ ọkọ̀ kò dúró àwọn agbófinró sì ń ṣiṣẹ́ wọn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà gómìnà ìpínlẹ̀ èkó ìyẹn babájídé sanwóolu ti fọwọ́ gbáyà lánàá òde yìí wípé lórí òtẹ́ tí ìjọba rẹ̀ gbélé àwọn alálùpùpù ní àwọn ọlọ́kadà àti àwọn òṣìṣẹ́ kẹ̀kẹ́ napep tó ń jẹ́ kẹ̀kẹ́ márúwá òun kò ní yí padà lórí rẹ̀ ó nítorí ó wà fún ètò ààbò àti dúkìá àwọn ará ìlú gómìnà sanwóolu ló fọwọ́ ọ̀rọ̀ yìí gbáyà níbi ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ ojú omi tiwantiwa mẹ́jọ kan tó jẹ́ ti ìpínlẹ̀ èkó èyí tí wọ́n pè ní lag ferry tó wà ní ìlú badore ìyẹn ní ibùdókọ̀ ojú omi badore badore ferry terminal ní àjà gómìnà ọ̀hún tó tún ṣe ìfilọ́lẹ̀ ìtàkùn ayélujára ọkọ̀ ojú omi ọ̀hún tó ń jẹ́ lag ferry operations mobile app ṣàlàyé pé ìgbésẹ̀ lórí òtẹ́ náà wà fún ààbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ni kì í ṣe pé ìjọba rẹ̀ fẹ́ fi ṣe ìkà láti gba oúnjẹ lẹ́nu àwọn ènìyàn tó ń fi ọ̀kadà ṣiṣẹ́ gómìnà náà wá sọ wípé kí ó tó di ìparí ọdún yìí ọkọ̀ ojú omi náà yóò di ọgbọ̀n bẹ́ẹ̀ ni àwọn ọkọ̀ bọ̀gìnì tó wọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní ìjọba rẹ̀ yóò kó wọlé kí lílọ àti bíbọ̀ àwọn ará ìlú lè rọ̀ wọ́n lọ́rùn bí ìjọba ìpínlẹ̀ èkó ti fi òfin de àwọn alálùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ napep láti má ṣe ṣiṣẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún kan àti ogójì afárá ní báyìí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni ó pàṣẹ wípé kí wọ́n má ṣe fi orúkọ àwọn ọlọ́kadà sílẹ̀ mọ́ láti gbégi dínà àwọn tó lè fẹ́ wọlé láti àwọn ìpínlẹ̀ mìíràn látàrí òfin àti òté tó wà lórí wọn pàtàkì jùlọ àwọn ti ìpínlẹ̀ èkó nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Oyètọ́lá Tókẹ́ Ọláníyàn ó ní ìgbésẹ̀ náà wáyé láti má fi ààyè sílẹ̀ fún àwọn ọlọ́kadà tí wọ́n bá lé ní àwọn ìpínlẹ̀ mìíràn pàtàkì jùlọ àwọn ti ìpínlẹ̀ Èkó Ọláníyàn ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àsọyépọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn tó ń jẹ́ Àkómoran àti àwọn mìíràn tọ́rọ̀ ìrìnnà ojú pópó kàn láti rí dájú wípé wọ́n mọ ara wọn wọ́n sì ń ṣe àyẹ̀wò fínífíní fún àwọn ọmọ ẹgbẹ́ wọn nípínlẹ̀ náà kí àṣírí àwọn mìíràn tí kìí ṣe ọmọ ẹgbẹ́ wọn tó jẹ́ ojú tuntun lè tètè tú kí omi tó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu nípínlẹ̀ Ọ̀ṣun lórí ètò ààbò. látàrí òté tí ìjọba ìpínlẹ̀ Èkó gbélé àwọn alálùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ nàpẹ́pù láti má ṣiṣẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún àti ogójì afárá ní báyìí gbajúgbajà amòfin kan tó fi ìlú èkó ṣe bùgbé ìyẹn tọ́pẹ́ akínyọdé ti gbé ìjọba náà relé ẹjọ́ ó ní ó jẹ́ ìtẹ̀ òfin àwọn ọmọ ènìyàn àti ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ ìjọba náà tó sọ wípé òtí ọ̀hún wà fún ààbò àwọn ará ìlú àti dúkìá wọn àmọ́ láti ọjọ́ kìíní oṣù kejì yìí ní ọ̀pọ̀ awuyewuye ti ń lọ lórí rẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ rògbòdìyàn ló ti fà nínú èyí tí wọ́n ti yìnbọn lu akẹ́kọ̀ọ́ kan ní ìlú yànàpájà nínú rògbòdìyàn tó wáyé níbi tí wọ́n ti ń fẹ̀hónú hàn lórí òtẹ́ tí ìjọba ìpínlẹ̀ èkó gbélé àwọn alálùpùpù àti onímàrúwá ọmọbìnrin ọ̀hún tí wọn kò dárúkọ rẹ̀ ọ̀hún ni wọ́n kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn PicEarth ní ibi tí wọ́n ti kọ́kọ́ tọ́jú rẹ̀ kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn ìjọba ìyẹn General Hospital tó wà ní ìlú Orílẹ̀ Agége àmọ́ amòfin akínyọdé pé ẹjọ́ tako ìjọba èkó lórí gbogbo òtẹ́ àti gbogbo rògbòdìyàn tí ọ̀rọ̀ òfin náà ti fà èyí tó pè ní ìtẹ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ ni òtí ọ̀hún ó ní nípasẹ̀ òfin tó jẹ́ àtúntò òfin ìrìnnà ọdún 2018 ìyẹn transport sector reform law 2018 ó ní nípasẹ̀ òfin yìí ìjọba ti tẹ ẹ̀tọ́ àwọn ará ìlú èkó lójú mọ́lẹ̀ nítorí ọ̀kadà àti márúwá ni àwọn ènìyàn ń lò jù láti lọ síbi oúnjẹ òòjọ́ wọn ó wá ké sí ilé ẹjọ́ láti kéde òfin ọ̀hún gẹ́gẹ́ bí ìtẹ̀tọ́ ọmọ ènìyàn lójú mọ́lẹ̀ ó ní bí ìjọba ìpínlẹ̀ èkó bá fẹ́ ṣe àtúnṣe ojú pópó àti àtúntò rẹ̀ ó yẹ kí ó lọ sí ìlú àpápá kó sì kó gbogbo ọkọ̀ àjàgbéjò ìyẹn tírélà tó ń dí àwọn ènìyàn lọ́wọ́ kì í ṣe kí wọ́n kó àwọn ohun tó ń mú lílọ bíbọ̀ sí ibi oúnjẹ òòjọ́ rọrùn kúrò nílẹ̀ ní báyìí ẹjọ́ ọ̀hún ṣì wà ní ilé ẹjọ́ bó bá ṣe jẹ́ tẹlifíṣàn Orísun yóò fi tó ẹ̀yin aráalé létí. tó o bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kí o fi àbọ̀ fún elébùté ìròyìn fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú un wá lọ àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a rántí wípé ìmọ̀ wọn ara ẹni ṣe pàtàkì kò sí bí èèyàn ṣe lè ní agbára tó bí ò bá mọ̀ ń bá ara rẹ̀ ohun kínkín ní báyìí ni mo gbèrú wọn ṣubú ayẹwa kò níyẹlẹ Sekinat Ọláìdíraji ló ń sọ pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jì